Akinyo, ooo akínyìn lọ́kùnrin akínyìn lóbìnrin mo pé akínyìn takọtabo tí ń bẹ̀lẹ́ o gbogbo yín pátápátá mo kí sórí ètò akínyìn lórí Orísun ètò ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹwà nǹkan fi ìdílé kẹ̀kẹ́ àjọjẹ ohun tó dùn tí mo gbé wá sórí ètò tòní o akínyó gbogbo yín pátápátá ni mo kí káàbọ̀ sí orí ètò akínyí we greet you i greet you specially i greet you very well i greet you with all my heart i greet you with all my might i greet you with my style gbogbo yín pátápátá ni mo kí lọ́kùnrin lóbìnrin mọ́mì dádì báwo ni báwo tẹ̀ lọ́jà lẹ́ni tàdébùgbàjẹ́ báwo ni iṣẹ́ kó ṣe kò rẹ̀ ra jù ẹ eh, nǹkan tí mo máa fi kí yín káàbọ̀ sí orí ètò lónìí ni wípé ká ẹ jẹ́ ká máa rántí wípé àsìkò wà fún ohun gbogbo àti ìgbà fún gbogbo nǹkan lábẹ́ ọ̀run ìgbà àti lóyún ìgbà àti bí ìgbà àti kú ìgbà àti gbìn ìgbà àti fàtú ìgbà àti fúrígbìn ìgbà àti kórè oko bẹ́ẹ̀ ni gbogbo nǹkan pátápátá báyìí ó ní ìgbà wà fún there is always a time for everything kì í ṣe jọ́ tá a bá bí ọmọ lọ́mọ máa dàgbà kì í ṣe jọ́ tá a bá bí ọmọ náà la máa bẹ̀rẹ̀ sí í jẹ oúnjẹ kì í ṣe jọ́ tá a bá bí ọmọ ní gbogbo nǹkan máa bẹ̀rẹ̀ sí í lọ rọ́ọ̀sì kì í ṣègbà tó o bá bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ̀ náà kì í ṣègbà yẹn ni gbogbo èèyàn máa sáré mọ̀ ẹ́ àkókò ni there is a process for everything fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tèmi nílé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹyẹ lólùfẹ́ ìtàkì yín ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì kó gírígírí bò yín ìwọ fúnra ra ẹ má kó gírígírí bò ra ẹ má ní lọ́pọ̀ ẹ wípé ní gbogbo ìgbà wípé àkókò wà fún gbogbo nǹkan ẹ ìgbà tí wọ́n bá ṣáà ti ń ṣe nǹkan tó bá yẹ kó o ṣe tó o ṣe mẹ́lẹ́ tó o ń ṣe nǹkan tó yẹ kó o ṣe ní gbogbo ìgbà ah, ah tó dẹ̀ fọkàn tán elédùà wípé elédùmarè ọbọ̀ máa dé gbogbo làkàkà yóò máa di pẹ̀lú adé àṣeyọrí my dear go sit down God is gonna do it it's going to come ìwọ tó ṣe bẹ̀rẹ̀ business ẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ ayé ẹ̀ tó ti fẹ́ máa fi business ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ pinlẹ̀ ẹ̀ ó fẹ́ máa fi wí títa ẹni tó ti bẹ̀rẹ̀ láti ogún ọdún sẹ́yìn òun náà rìn ìrìn àjò tiẹ̀ ìwọ náà farabalẹ̀ kó rìn ìrìn àjò ti tiẹ̀ bẹ́ẹ̀ ni olúkálukú ló ní story olúkálukú ló ní ìrìn àjò tiẹ̀ tó máa rìn lọ síbi àṣeyọrí ẹ má jẹ́ àgbàgbé wípé àkókò wà fún gbogbo nǹkan àti ìgbà fún ohun gbogbo lábẹ́ ọ̀run ẹ̀yin tẹ̀mí nílé iná tí mo bá yẹ wá ṣe lórí ètò akínyìn wípé àǹfààní oríṣiríṣi ló máa ń wálẹ̀ fún yín lórí ètò yìí láti kí gbogbo àwọn olólùfẹ́ yín láti kí gbogbo àwọn afẹ́nifẹ́re yín láti kí gbogbo àwọn èjìká tí ò jẹ́ ká ṣọ́ yẹ̀ gbogbo àwọn tí ń jẹ́ ká ṣọ́ dúró lọ́rùn yín pátápátá lórí ètò akínyìn àǹfààní dẹ̀ tún wà fún yín bákan náà láti ṣe kí ni láti gbọ́ gbogbo àwọn orin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí pátápátá láì ṣe kí ni láì yọ ẹyọ kan sílẹ̀ gbogbo àwọn favourite celeb yín ẹ máa bọ̀ ẹ máa tún mọ̀ wọ́n sí i lórí ètò AkiiYin relationship tips lifestyle tips all of the tips tip inside the tips tips ẹ̀hẹ̀hẹ̀ tips gbẹ̀rẹ̀kẹ̀tẹ̀ <laughs> gbogbo àwọn gbẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tips lórí ètò AkiiYin lẹ́tí máa láǹfààní láti ṣe kìnnì láti gbọ́ gbogbo wọn kí gbogbo wa pátápátá àtẹ̀mí àtẹ̀yìn ká lè gbé ìgbé ayé alálùbáríkà ká lè gbé ìgbé ayé tó ṣe é wò ká lè gbé ìgbé ayé àwòkọ́ṣe lórí ètò AkiiYin lẹ́tí lè gbọ́ gbogbo àwọn tips yẹn ẹnẹ ti mọ̀ ọ́ èmi náà sì ni èmi tẹ̀ máa ń gbọ́ èmi gangan lèmi wọn fellow, fẹ́ lomi ṣe mí o yá èmi fellow, lè rí wọn ní fẹ́ lomi ṣe mí o èmi èmi kí wọ́n fèyí kí tẹ̀ fèyí yes èmi náà ni mi ò ti pààrọ̀ ojú mi ò tí ì pààrọ̀ ohùn mi ò tẹ̀ tí ì pààrọ̀ orúkọ olúwàfẹ̀yì si ọmọ adéwọlé tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí omidan ọ̀rọ̀ yẹn náà ah, ah, i'm still your baby gbogbo ẹ̀yin tèmi lábẹ́ tẹ̀ ń bẹ̀ yẹn tẹ̀tẹ̀ ń pè mí lẹ́pa tí ò kàn mọ̀ lẹ́pa yín sì rèmi tí ìtọ̀rọ̀ bọ̀ as you can see ọ̀pọ̀lẹ́gà yín tó special yẹn òun náà ní ẹ ẹ sọ̀rọ̀ sọ bótó yín tẹnu ẹ̀ mú ṣámúṣámú yẹn òun náà sì ní ẹ̀dá rípẹ́ nu mi sì mú ṣámúṣámú síbẹ̀ sí omi tí ìyàtọ̀ mo ò tí ìyàtọ̀ rárá ọmọ wọn ní ilé ọkùnrin tó bá ti dín a máa rà sí i èyí tó bá wá lé nǹkan ni a máa padà sọ́sẹ́nu kọlọ́mù torí pé kí ni gbígbẹ́rin láyọ̀ gangan ló gbọ́dọ̀ jẹ́ ọmọ àtọ̀rọ̀ kìtì sọ alákòrúpọ̀ gangan lèmi ṣe ẹ̀yin tèmi nílé hmm, ọbẹ̀ aládìídùn tí mo ṣe wá sórí ètò kímọ̀ ọbẹ̀ aládìídùn tí mo ṣe wá sórí ètò hmm, ọbẹ̀ aládìídùn tí mo ṣe wá sórí ètò lónìí. Ah! gbogbo èèyàn pátápátá gbogbo yín pátápátá lẹ́yìn máa láǹfààní láti jókòó round the table ká gbogbo wa máa tẹ̀jọ gbọ́n ọbẹ̀ yìí mu pẹ̀lú ìfẹ́ àmọ́ kí n tó ṣe kí ni kí n tó sọ ọbẹ̀ yìí kalẹ̀ lórí iná kí tó jẹ́ ká ẹ mọ̀ bóyá ọbẹ̀ ata ni omi ọbẹ̀ ni àbí ọbẹ̀ ẹ̀fọ́ bó dẹ̀ jẹ́ lánàá àbọ̀gbọ̀nà ẹ̀ tí lè mọ̀ kí n tó lè jẹ́ kẹ́ ẹ mọ̀ kí n tó sọ̀kalẹ̀ ẹ já sáyé pé gbogbo bá di wa àti gbogbo sóò wa ká gbé lọ sókè lọ́hùn ká lọ ṣe kí ni ká lọ ṣẹ́mi mú bá a ṣe máa máa jó ọ̀họ̀ ẹ má yí kó ń bẹ̀ ẹ tètè pa àwọn ọ̀rẹ́ yín akínyín ti ṣe kí ni akínyín ti bẹ̀rẹ̀ tírẹ̀nì wa ó ti kúrò ní station ẹ máa bá wa ká lọ kí yín o gbogbo ẹ̀yin tèmi nílé mo kí yín tìfẹ́tìfẹ́ mo kí yín tọ́látọ́lá mo kí yín ti gbogbo nǹkan tó dára gangan mo kí yín káwọ̀ padà sí orí ètò akíyín drum rolls gbàngbàngbàn gbogbo ẹ̀yin newcomers mi náà gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ra lórí ètò akíyín ti tuntun ní gbogbo ẹ̀yin pátápátá ni mo kí káàbọ̀ sí orí ètò Àkíìyí pẹ̀lú èmi ọmọ yín. Ah, ah. You have seen this beautiful girl, Kimona. You have seen the pretty girl. Ah, you have seen this Adun Maradon. Ah, oh, oh, Fẹ́rí Fúnmikẹ́ Adé. <laughs> Olúwafẹ́yì Fúnmikẹ́ Adéwọlé. Tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Omidan Ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà tá a dẹ̀ ṣì sọ, we have not really talked much we have just talked small talk like this that's what we have we have discussed so far and what we have discussed is that hmm, there is time for everything under the heaven there is time for everything under the season <laughs> under the sky rather there is a season for everything that God has created bẹ́ẹ̀ ohun gbogbo báyìí ni àsìkò àti ìgbà wà fún gbogbo nǹkan tí ń bẹ lábẹ́ ọ̀run pátá lákòókò wà fún ìgbà àti jẹun ìgbà àti kébi pa inú ìgbà àti sùn ìgbà àti jí ìgbà àti kun àti kè ìgbà àti go natural ìgbà àti wọṣọ <laughs> ìgbà àti bọ́ṣọ <laughs> gbogbo ọmọ pátápátá ìgbà àti fresh bí eléyìí tí gbogbo ara á máa dán ìgbà tí ara tún máa ṣe kí ni tó máa shrink mọ́ra ẹ ò gbogbo nǹkan pátápátá ni àkókò wà fún lábẹ́ ọ̀run hmm, mo sọ wípé báwo agaláago sáré tí ìyàn ò lè ìgbà tí wọn bá ṣáà ti ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe tó o tẹ̀ gbẹ́kẹ̀lé lẹ́dùnmarè ọba ah, ah. my darling you have nothing to worry about o nílò láti wá máa sáré pa mí kú hmm, hmm. wá ní lọ́kàn ẹ wípé tó bá ṣáà ti ń ṣe àkókò máa wà tó pé ìwọ náà báwọn ehm, àwọn artist àbí gbogbo àwọn ọ̀dọ́ ṣe máa ń sọ wípé ìgbà títẹ náà tó máa blow ó máa dé ìwọ ṣáà máa ṣiṣẹ́ àsìkò àti ṣiṣẹ́ ìní àkókò àti dúró gan wà fáwọn tó wà ní waiting room tó ipò tí ń béèrè nǹkan lọ́wọ́ elédùwà kò tètè ṣe kò tí ì ṣe àsìkò àti dúró ẹ̀ nìyẹn gbogbo gbogbo àti tó bá dẹ̀ wà nínú yàrá ìdúró yẹn wàá pa gbogbo ọkàn ẹ̀ wàá pa pọ̀ sí ọ̀dọ̀ elédùmarè ọba kó wá sọ wípé ọbẹ̀ tí mo gbé wọlé lónìí kí wọ́n <laughs> mo ní ọbẹ̀ tí mo gbé kaná tí mo gbé wá fún yín tí mo sè fún yín lórí ètò lónìí wípé ṣá a máa jẹ ni àbá àní jẹ gbogbo wa dẹ̀ jọ agree wípé a máa jẹ ọbẹ̀ yẹn ni mi tí wàá ọbẹ̀ yẹn yan la fẹ́ fi jẹ o àbí ìrẹsì la fẹ́ fi jẹ torí àti ẹ̀ tí mo rọ ọbẹ̀ tó jẹ́ mo tẹ̀ ní abala yìí ni mo ti máa sọ fún yín irú ọbẹ̀ tí mo ṣe wá hmm. tá a bá wá ń sọ̀rọ̀ in the light of àkókò gbogbo nǹkan làkókò wà fún mo sọ lẹ́ẹ̀kan yẹn wípé àkókò àti lóyún àkókò ìbímọ àkókò àti ikú elédùn àgọ́ nínú ìwé mímọ́ ó sọ ìwé mímọ́ fúnra rẹ̀ sọ wípé fún wa ní agbára àbí kọ́ wa láti máa kọ ka òye ọjọ́ wa kí a lè pa ọkàn wa pọ̀ sí ipa ọgbọ́n ẹ̀yin tèmi ọbẹ̀ tí mo sè wá mo fẹ́ wá fún yín I want to come and gist you mo fẹ́ wá fún yín ní gist gbogbo bí ayẹyẹ ọjọ́ bíi bàbá wa hmm. ẹ bá ń gbọ́ bàbá bàbá bàbá àgbà bàbá wa tí mi sọ yìí wọ́n ti ṣiṣẹ́ sílẹ̀ ìṣe icon ni wọ́n legend ni wọ́n bàbá gidi àwòkọ́ṣe tá a ń gbọ́ hero fún gbogbo àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe bàbá yìí bàbá Sákì bàbá wa evangelist prof Ebenezer Obey fábíyì bí wọ́n ṣe ṣe ọjọ́ òbí wọ Jesus bàbá pé ọgọ́rin ó lé kan àtàwọn àti bàbá wa is our pastor àwọn bàbá wa my father my father gbogbo ẹ̀yọ́ ọmọ ọjọ́ ọ̀ra padà ẹ kí hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah àwọn bàbá wa ẹ̀ wọ́n ṣe ọjọ́ òbí. Hmm àwọn bàbá wa mìíràn Táíwò and Kenny Jones ni wọ́n wá wò papọ̀ wípé kí ni nǹkan tí àwọn lè ṣe fún àwọn bàbá yìí wọ́n ò wí káwọn ṣe ọjọ́ bíi ẹ̀ on behalf of them. ah ẹ̀yin tèmi nílé ó dẹ̀ wá glorious àwọn èèyàn jànkànjànkàn ló wá àwọn akọrin ògo ìmọ̀ oh my god mo ti sọnù sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ mi ògán present ń bẹ̀ àwọn glorious twins ẹ̀wọ̀n ògo ọlọ́run fẹ́ lára mi ọmọ bá a ni wí àwọn náà pírẹsẹ̀ǹtì bàbá wa náà dẹ̀ wà ń bẹ bàbá sọ oríṣiríṣi bàbá Ebenezer Obey bàbá Adébóyè ò lè wá àwọn connect ní life ní títí wọn èyí ti mi ó dẹ̀ ti wá bọ́ sí àsìkò àjíǹde kan ṣe kúkú tàgẹ̀ ní restoration praise nìyẹn o. Hmm. restoration praise ìyìn àjíǹde àbí àjíǹde ìyìn gbogbo ẹ̀ ṣáà jíǹde gbogbo ẹ̀ dẹ̀ gẹ́ ìyìn àjò akọrin ìyìn ayin Elédùmarè ọba lórí àwọn bàbá wọ̀nyí ẹwẹ́ ẹ̀yìn tèmi nílé máa sọ pé fèyí ẹnu ẹ ti dùn kí n ṣẹnu mi ló dùn gbogbo bí gbogbo bẹ́ẹ̀ ṣe rí mo jó sótí ẹ̀yìn mi fẹ́ẹ̀ kán ẹ má jẹ́ rojọ́ jù ẹ jẹ́ ká sáré ṣe kí ni ká sáré jọ lọ́wọ́ díẹ̀ nínú gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má yìí kàn bẹ́ẹ̀ ètò akínyìn ni ó sì ń tẹ̀síwájú mo ń padà bọ̀. see what the Lord has done. Come and see what the Lord has done. He has taken away my pain and shame. Praise God, praise God with me. He has Eh, Baba Commander ń sọjọ́ òbí a tún ṣe eh, ìdúpẹ́ gbogbo ẹ̀ lọ́pàpọ̀ mọ́ra wọn pẹ́pẹ́yẹ ọ̀pọ̀n wọn lónìí alárè ó ju àgbá nǹkan ó gbé nǹkan hànú. kí làwọn nǹkan tẹ́lẹ̀ sọ nípa àwọn bàbá wa Ebenezer Obey. Ah, orí ọ̀fẹ́ Ọlọ́run pọ̀ láyé wọn ẹ hmm. mọ̀ àwọn tá a ti ń wò nígbà tá a wà nídìí èwe títí dìsín ọmọ orin tá à ń kọ gan èyí tá a jogúnbá lára wọn wà ń bẹ so ẹni tó ti ń ṣe tó ti ń ṣe iṣẹ́ orin bọ̀ látijọ́ ọjọ́ ẹ títí tó ti fi pé over eighty tí wọ́n dẹ̀ sì tó sì wà relevant tí gbogbo àwọn èèyàn ọmọdé àti àgbàlagbà náà sì ń rí i pé ah, a fẹ́ràn bàbá yìí oore ọ̀fẹ́ ọlọ́run ni oore ọ̀fẹ́ yẹn náà dẹ̀ máa ó máa bá wọn lọ ó dẹ̀ máa bá wa náà dàgbà tó máa bá wa kalẹ̀. ó lẹ ṣe jẹ́ gangan sí bàbá wa Obey àti pé kí làwọn nǹkan tẹ́ lè sọ ń pa wọn. Hm, mo jẹ́ bí ọmọ fún wọn hmm. wọ́n dẹ̀ mú bí bàbá. ẹ jẹ́ bí ọmọ sí wọn wọ́n dẹ̀ tún mọ̀ yín bí bàbá. wọ́n mú mi bí bàbá. wọ́n mú yín ó da ó da. wọ́n mú mi bí ọmọ. bí ọmọ. nígbà ní wọ́n mú mi bí bàbá èmi mo sọ ara mi di bàbá. bàbá òun náà ni mo fẹ́. wọ́n jẹ́ ẹnìkan tó nírẹ̀lẹ̀. Hmm wọ́n lè sún mọ́ lọ́hùn. Hmm, báwo nínú yín ṣe dùn tó láti wọn bíbá yín lé hmm, inú wa dùn ẹ kí n má sọ pé inú mi dùn inú wa dùn gidi gan gidi gan i'm so so happy torí pé àti ẹ̀ máa fi opportunity àwọn àfi meet Ebenezer Daddy mm-hmm. evangelist evangelist doctor lawyer pastor Ebenezer. Administer. Administer. Obey. Obey is plenteous. Ó pọ̀ yẹn ìyàwó tó kínú èèyàn dùn inú èmi gan fúnra mi inú mi dùn. Ẹ kí wá nìkan tẹ́ lè sọ pé kí ni káwọn olólùfẹ́ yín kí ni kán máa retí torí mo mọ̀ pé ó ṣe lẹ́fẹ́ wá kọrin bíbá ilé ni kí ni káwọn olólùfẹ́ yín wá máa retí látọwọ́ yín nǹkan tí àwọn olólùfẹ́ wa tí wọ́n máa rí títí wọ́n dẹ̀ máa rí òun ní iṣẹ́ ìyanu torí pé a fẹ́ celebrate dáàdì wa dáadáa Ebenezer Obey a fẹ́ yin ọba àwọn ọba logo. we are not here to entertain just to praise God so expect more of the glory. ó pọ̀. ìlànà tí wọ́n tọ̀ ká pick lessons ká learn ká bí wọ́n ní question nígbà tẹ́ thirty five years dáàdi báwo lẹ ṣe ń ronú kí ló inspire yín nígbà tẹ́ ní twenty kí ló inspire yín nígbà tẹ́ ní fifty ẹ wà ní eighty one lónìí ọpẹ́ ni fún Ọlọ́run ẹ pẹ́ fún wa jùbá ìlú ẹ pẹ́pẹ́ fún wa but kí nígbà tẹ́ thirty five kí lẹ ń rò kí ló inspire yín àwọn iṣẹ́ tẹ́ ṣe sílẹ̀ yìí kí ló inspire ẹ̀ hmm. nítorí káwọn youth kò máa béèrè process most youth ò ní success náà fẹ́ wọ́n fẹ́ process. wà nínú ilé wọn tó ń pè ní rúùmù bàbá Yẹwà bàbá òbí á lọ sùn rúùmù bàbá Yẹwà yẹn so mo lè wà ń bẹ̀ for two days mo dẹ̀ ní company mo dẹ̀ ní company tí bá dẹ̀ ń lọ tán bá ní gbowó mọ́tò máa ń jáde ẹ̀ má wọ̀rì bẹ́ẹ̀ ni àwọn sọ wọ́n ní so táwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé bàbá at eighty one ẹ̀ ń fọ́lọ̀ ọmọ kékeré yìí kí ló dé bàbá ni kò lè yé yín bàbá ní kò yé wọn yóò yé wọn lọ́la ṣùgbọ́n wàá sọ díẹ̀ fún ọ lẹ́nu ó ní gbogbo ẹ̀ tẹ́ máa sọ pé mò ń tẹ̀lé ọmọ kékeré yìí ó lọ́mọ kékeré yìí ló kọ́kọ́ tẹ̀lé mi sá ó lọ́mọ kékeré ó ní respect is reciprocal sábàdé sábà a ò gbọ́dọ̀ kọ́ra wa lábùkù àpọ́nlé lára ń fẹ́. à ń try láti appreciate àwọn bàbá wa nítorí pé kọ́mọ tó ń bọ̀ lẹ́yìn kọ́ lè ṣe tó bẹ́ẹ̀ lọ fáwa náà. sí orí ètò AKiiyi gbogbo yín pátápátá ni mo kí káàbọ̀ gbogbo ẹ̀yin tẹ̀lé ṣẹ́ darapọ̀ mọ́ wa lábala yìí ẹ̀ mo kí ẹ̀yin náà káàbọ̀ abala yìí bí gbogbo wa àjọ mọ́ ni wípé abala yìí ni Fẹ́yìfúnmi Adé máa ń nífẹ̀ẹ́ sí jù àti pé abala yìí gangan gangan òun ni inú omidan ọ̀rọ̀ máa ń dùn sí jù abala yìí máa ń tọ̀tọ̀ rí bọ́dì mi abala yìí máa ń gbé mi trọ̀bọ̀ yẹ́ <laughs> abala yìí ó máa ń fi ìfẹ́ tútù sí ọkàn mi torí pé abala yìí ni mo ti máa ń ní àǹfààní láti kí gbogbo àwọn tẹ́ni kí n bá yín kí láti ka gbogbo àwọn request yìí pátápátá tí ó rẹ̀ ní ku ẹyọ kan ṣoṣo báyìí máa ka gbogbo àwọn request yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tí inú yín dẹ̀ máa dùn mo máa sọ fún yín I am your messenger of love. And I love to actually do what? To deliver message. Sẹ́yìn pé kí ni òwe Yorùbá sọ pé ẹni tó bá rán ni níṣẹ́ báyìí òun là á bẹ̀rẹ̀ àkí bẹ̀rẹ̀ ní tá máa jẹ sí tá máa jẹ fún so èmi máa ń láì kí máa jẹ iṣẹ́ yín gangan gan ẹ̀dẹ̀ mọ̀ náà máa bá yín fi gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ rán mi ṣe máa jẹ. Káwá mu láti orí Wẹ̀mí mọ́ ìyáàfin Wẹ̀mí mọ́ Bello ní ìlú Èkó ó ní kí n bóun kí ọkọ àwọn o olówó orí àwọn gangan gangan wọ́n ní husband of my youth ah hey ọkọ mi nígbà tí mo ṣe wà ní ọ̀dọ́ wọ́n ní kí n bóun kí dáadáa kó ṣọjọ́ ìbí ẹ bàbá ọba Joshua Saheed Bello Adébọ̀wálé wọ́n ní kí n kí yín onílù Èkó kan náà ni wọ́n ní kí yín dáadáa ó ní ilé ọmọ wọn ní Ìjẹ̀bú Ìjẹ̀bú ọmọ ẹ̀rẹ́ ní wà ẹ̀rẹ́ ní wà ní sẹ̀rẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. adúmbadéo mọ̀pọ̀ máa dùn mọ́sùn ọmọ dùn mọ́sùn pẹ̀dí ẹ̀jẹ̀ náà ń pọ̀ kí n nílé àwọn bàbá tí ẹ ọmọ dúdú lẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ṣe pupa tọmọ bẹ́ẹ̀ ọ dada ya kì í ọ̀bọ ní wò fa ọgbọ́n wẹ̀mí mọ́ ló ní mọ̀ kí ó dáadáa ó ní ìfẹ́ mi ni ó ní olómi ni ìfẹ́ ayé mi tòótọ́. It ah! didn't do me as if I should stop kò ṣe mí pé kí n dákẹ́ because àwọn policies wọ̀nyẹn mad ah, ah, kí ló dé God God mọ̀ ẹ́ mi sef I go love am I a spoon am I a spoon gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin eh, single ladies association gbogbo ẹ̀yin singles association àtọkùnrin àtobìnrin àsìkò àti ṣe god wẹ̀yìn ní òkè god wẹ̀yìn títí wa kó di god now kí lẹ́jọ́ aṣàánú wa. ìyáàfin Wẹ̀mímọ́ Bello ló ní kí n máa bóun kí ọkọ òun dáadáa pé ó kú ọjọ́ ìbí aṣọ́dúnmọ́dún lẹ́ẹ̀ máa ṣe láṣọ lọ́wọ́ Elédùmarè ọba eh, bàbá wa Saheed Adébọ̀wálé Bello ìyàwó yín ló ní kínkín yín. ó sì ń tẹ̀síwájú pẹ̀lú mi láti ìlú Àkúrẹ́ ó ní kí n máa bá òun kí hmm, mọ́mí MTV ah, ah. ó ní kínkín wọn ò ti gbogbo Berlin pátápátá wípé wọ́n ṣe ṣe ìnáwó kan tán ni pé wọ́n ṣe òkú bàbá wọn wípé bí wọ́n ṣe ṣẹ̀yìn bàbá wọn yìí pé ọmọ rere náà ó máa rọ́pò àwọn náà láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba wípé ọmọ gidi ọmọ rere ó máa rẹ́yìn àwọn náà ó ní kí n dẹ̀ sọ fún wọn wípé hmm, bọ́n ṣe náwó tán ṣe nọ́ra yìí pé Elédùmarè máa ṣe kí ni ó máa fi ọ̀pọ̀ rọ́pò pẹ̀lú mi láti ìlú Àkúrẹ́ ló ní kí n máa bóun kí ìyáàfin Àbẹ̀ní bẹ́ẹ̀ ni mọ́mí MTV mọ́mí MTV ti gbogbo Berlin pátápátá pé wọ́n kú ìnáwó ó sì ń tẹ̀síwájú Elite Venture láti ìlú Àkùngbá ó ní kí n bọ́ òun kí n bọ́ òun play orin làwọn béèrè fún ó ní kí n bọ́ òun play stamina stamina stamina ee ike kí n fi stamina àbí akọni di stamina <laughs> kọ́ máa sùn èmi ò ká tó kọ́kọ́ fún kan ó ní sábà òun play stamina by MC Wasabi official fi sọ àìrọ̀ star àti yẹ orin yẹn ṣá stamina stamina ó ní kí n bọ́ òun play stamina bẹ́ẹ̀ ni ká wá padà sórí ìyáàfin wẹ̀mímọ́ ká padà sí orí ìyáàfin wẹ̀mímọ́ Bello ní ìlú Èkó tí wọ́n ní kí bá wọn kí ọkọ àwọn ọ̀gbẹ́ni Saheed Adébọ̀wálé Bello kú ọjọ́ òbí àwọn ní kí n bá wọn play by you by Simisola àti Adékúnlé Gold. I will stand by you. I'll be right by you. Ah! Orin ìfẹ́ ìfẹ́ mò ń ta aláyé yìí o. Ẹyin tèmi nílé ẹ má yìí kó bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sáré lọ ṣe uh-huh. sí I will stand by you. Ká dá lọ ṣe kí ni ká lọ gbé bọ́dì ká lọ vibe sí. Terminal by Tiwa Savage. Ẹ má yìí kó bẹ́ẹ̀ akínyìn ni ó sì ń tẹ̀síwájú. À ń padà bọ̀. Ẹyin tèmi nílé wọn kí n ká mọ̀ padà sí orí ètò Àkíìyí. <laughs> Gbogbo ẹ̀yin tẹ̀sán tara pọ̀ mọ́ wa náà, mọ́ mi wá kí yín ni mọ̀ pé ìkọ́ṣẹ́ ìdarapọ̀ mọ́ wa tẹ́lẹ̀ mọ̀ pé aago méje báyìí òun ni ètò akínyìn máa ń bẹ̀rẹ̀ ẹ́ pẹ̀mí máa sọ pé bóyá ẹ ẹ ẹ close late níbi iṣẹ́ tómi ní òde against yín ẹ káàbọ̀ padà sí orí ètò ẹ̀yin tẹ̀dẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa mo kí yín káàbọ̀ sí orí ètò Àkíìyín Ọláfẹ́ Ìfúnmikẹ́ Adéwọlé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Omidan Ọ̀rọ̀ òun náà ni ẹ baby girl yín yìí yas kí ni nǹkan tá a tẹ̀ wá sọ lórí ètò lónìí. Hmm bí mo ṣe sọ fáwọn aṣáájú pé lórí ètò lónìí i want to come and do gbé borun ah mo jẹ̀ ń búra mi ìyìn ṣe gbé borun but then ah kí ni mo lè pera mi yẹn o i want to come and give you to live ẹ wo mo fẹ́ wá fún yín gist yes gist ni mo fẹ́ wá fún yín lórí ètò lónìí ah mo dẹ̀ ti fún wọn like ẹ wò mí láìkẹ́ má máa pẹ́ dé mo ti fún wọn ní gist yẹn àmọ́ fún àǹfààní ẹ̀yìn ẹ̀ṣẹ̀ darapọ̀ wọn àti sáré ṣe recap fún yín ṣe é rí àkọ́kọ́ àkọ́kọ́ sọ wípé àsìkò wà fún gbogbo nǹkan tó wà ní abẹ́ ọ̀run àsìkò àti lóyún àsìkò àti bímọ àsìkò àti sùn kì í ṣọjọ́ tó bá dẹ̀ bí èèyàn bá èèyàn máa sáré ṣe kí n tó máa sáré sáré tó wá máa pé eighty no àmọ́ hmm, pé èèyàn wá ṣe kí ni èèyàn pé ilé ayé yìí ó wá lọ odidi eight decades. Ah! Ah! It's not something. It's not a mind-mind thing. Let me put it that way. Kì í ṣe nǹkan mind-mind, kì í ṣe nǹkan kékeré, kì í ṣe nǹkan tí èèyàn lè fojú parẹ́, kì í ṣe nǹkan tí kan lè wọ̀ pé oh jọ̀ọ́ it's a normal thing. My dear, ah kò normal o fún àwọn ọmọ tó yẹ dára kò mọ́ wá ti lost. Bẹ́ẹ̀ ni mo fún yín ní gist ayẹyẹ ọjọ́ ìbí àwọn bàbá wa àwọn icon méjì àwọn legend méjì àwọn anointed people méjì àwọn bàbá dáadáa bàbá wa evangelist Ross prof ed tíìsì yẹn ká mi lára mi láìkẹ evangelist prof Ebenezer Obey Fábíyì ah! ẹ̀yin náà mọ̀ pé gbogbo orin tí bàbá kọ evergreen ni evergreen ni orin tí bàbá kan àti bàbá wa bàbá wa pásítọ̀ ihe enoch adéjàre àtẹ̀bọ̀yé <laughs> gbogbo èèyàn wọn ra padà somebody over there ẹ sọ pé fada fada elédùnmarè kó fún yín ní ìmísí kó fún yín ní agbára láti máa darapọ̀ mọ́ ètò akínyín ní gbogbo ìgbà kẹ́ má máa late mọ́ àmì ẹ àwa ṣayẹyẹ àwọn bàbá yìí àwọn bàbá wa um, Taiwo and Kenny Jones àwọn ni wọ́n wo wípé kí làwọn lè ṣe láti celebrate àwọn icon wọ̀nyí pé ah ọlọ́run nǹkan tí yóò dẹ̀ fi lè rò tó fi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ó ṣó wípé àwọn bàbá wa méjì yá àwọn ìjìrẹ́ àwọn ìjìrẹ́ wọ̀nyí wọ́n ní àròjinlẹ̀ ni wọ́n wá rò ó jinlẹ̀ wípé àwọn bàbá méjì yìí tí wọ́n pé ọgọ́rin ọdún ó lé kan pé kí nìkan tá a lè ṣe láti fi yẹ wọn sí wọ́n ṣe ní gbàm káwọn ṣe celebration fún wọn nìyẹn o káwọn máa celebrate birthday yìí on their behalf kò tí wọ́n tán síbẹ̀ torí pé tí wọ́n jẹ́ àjíǹde wọ́n ní ká tún tàgẹ̀ ní resurrection praise yo. ìyìn àjíǹde hmm. wípé kí ni ká máa fi ìyìn wa ká máa fi take over ká máa fi ìyìn wa ká máa fi jagun lọ ni olóṣè tàgẹ̀ ní kíní bàbá Adébóyè dẹ̀rẹ̀ wọ́n connect mọ́ wa live bàbá wa Ebenezer Obey àwọn wá àwọn wà ní wọ́n wá síbi bẹ̀kìjà wọ́n mọ nígbà tí mo rí bàbá àwọ̀sà ẹ̀ wá bàbá ti dàgbà but then nǹkan yọkan tó stood out tó stand out for me something that stood out for me is that àwọn bàbá ìbí wọn ṣe dàgbà tó with grace and everything wọ́n ṣì ń stand fit ìgbà tá a tẹ̀ bèrè lọ́wọ́ bàbá wa Ebenezer Obey pé tán bá ti lọ ńgbà tán bá ti dàgbàdàgbà tí wọ́n ti wá di ẹni àná tán ti rebi àgbáre pé kí nìkan tí wọ́n fẹ́ kí a máa rántí wọn fún bàbá sọ pé ṣáwọn òṣìṣẹ́ sílẹ̀ pé iṣẹ́ táwọn ṣe sílẹ̀ ó ti ń fọhùn ah! ìwọ tó wá ń wò mí nílé that you are looking at me like this kòrókòró kòrókòró eye tójú wájọ mi tí ìwọ lè sọ bẹ́ẹ̀ wípé o ti ṣiṣẹ́ sílẹ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ máa fọwọ́n fún ẹ tó o bá ti lọ tán irú iṣẹ́ wo là ń ṣe ṣé wọ́n tún ṣe pé tó o bá ti jí láàárọ̀ báyìí pé ní ìwọ tó ń yan ọmọ ẹnìkejì ẹ jẹ ìwọ tó yẹ pé kleptomania ni ẹ ìwọ tó yẹ pé ó máa ń sọ̀rọ̀ àwọn méjì ìgbára ni ó sọ rí àwọn méjì ìgbára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ irú iṣẹ́ wo irú iṣẹ́ tó ń ṣe ṣé iṣẹ́ tó ń ṣe ṣé táwọn èèyàn bá rántí ẹ lẹ́yìn tó bá sọ dásán o tí wọ́n máa tún fèpè ránṣẹ́ sí òkú ọ̀run ni àbí wọ́n máa sọ pé ah! nígbà tí lágbẹ́dẹ́ ẹlẹ́dẹ́ wà láàyè ọbẹ̀ wọn tẹ̀ wá ní ìdíwọ́ kan tó difficulty kékeré kan wọ́n sọ pé ah! kánilágbájá lágbájá wà láàyè báyìí ṣebí kíní ìyá àbá ti ṣe irú iṣẹ́ wò gbogbo ẹ̀yin tèmi nílé ẹ jẹ́ ká ṣe kíni ká yẹ̀ṣẹ́ ọwọ́ wa wò ká dẹ̀ tiraka láti ṣe nǹkan tó dáa kí iṣẹ́ ọwọ́ wa kó jẹ́ èyí tó dáa kí àwọn èèyàn tó wà láyìíká wa náà kí wọ́n lè celebrate wa in fact kí ayé wọ́n lè celebrate wa torí àwọn bàbá yìí tó bá yẹ pé àwọn náà wọ́n ti gba ìgbà èwe wọn wọ́n ti lò ìgbà tán sì wà lọ́dọ̀ wọ́n ti ṣe yánmayànma ni ayé ò ní máa celebrate wọn bí wọ́n ṣe ń celebrate wọn báyìí. ẹ̀yin tèmi nílé gan-an mo ti fẹ́ máa lọ eh, mo ti fẹ́ máa lọ ṣé nífẹ̀ẹ́ sí gist tí mo wá fún imú kan ró náà ni o pé torí ẹ̀ sí ń bẹ̀ kí wá fún yín gist ẹ̀yin náà ti rí gbogbo clip tí mo fi hàn yẹn pé ah ah your baby girl was there like mo dídì lọ ni pé kí n lè wá jábọ̀ fún yín mo lè rẹ́ pé mo wọ́n pátápátá lẹ́ ti enjoy e, ẹ̀ṣẹ́ gbó nílé ẹ wo a ò ní rí jù báyìí lọ lórí ètò akíyìn títí tèmi gbogbo yín pátápátá lẹ ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun fún àmọ́ ní gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ sẹ́ndìn request yín sí wa ẹ má gbàgbé láti send in request yín sí wa lórí gbogbo ẹ̀rọ ayélujára pátápátá lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV Instagram nǹkan àtOrísun TV tó bá tẹ̀ jẹ́ adúmọ̀ àdán ọ̀pẹ̀lẹ́ngẹ̀ yín ilẹ̀ fẹ́ tẹ̀ ránṣẹ́ sí lórí Instagram at omidan ọ̀rọ̀ orí Facebook Facebook page mi at omidan ọ̀rọ̀ personal account mi fẹ́yí fúnmi kẹ́ adé títí dọjọ́ mi ìta tún máa fi ire ayọ̀ àti ọlá pàdé lórí ètò àkìyìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ hmm, ẹ má gbàgbé ẹ jẹ́ ká máa hùwà gidi torí pé kí ni ìwà wa ló máa máa fọhùn lẹ́yìn tí a ti lọ tán ẹ ó tàbọ̀.